من مزامير آل داوود dájú àti pọn eléyìí lẹ́kùn fèrè kan nínú àwọn fèrè àwọn èèyàn Dawud alayhi salam ẹsẹ sàlàyé bí àwọn abúmúdá ti sọ pé má mọ̀ pé wà láti bá ń tẹ́tí kó àkùrá ti mọ̀ pé ìbá púpọ̀ hákẹ́ ní hí hákẹ́ yìí àtúntàlàyé olùwàlẹ́dà bó ti ṣe rọ irin fún àtàlẹ́ ìdáwó àlẹ́ ìṣẹ̀lẹ̀ ìdáwó àlẹ́ ìṣẹ̀lẹ̀ lọ́dún ìṣẹ̀wò ogun àfihànrọ́ ìjọ máa dá gbogbo àwọn èèyàn níbi nǹkan ìjà lójú ìjà lójú ogun àtúntàlàyé. bọ́lúwa ti ṣe bùkún Suleiman aleyhi salam bọ́lúwa fi tẹ ìjì lórí ba fún àti bọ́lúwa ẹlẹ́dàá wa ti ṣe mú kí àwọn ṣayatin kọ́ máa ṣiṣẹ́ fún Suleiman aleyhi salam àìsàlá ibò ti dẹ́kọ́ nàbà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀fẹ́ ra. ṣètọ́nì tí wọ́n ń jí ẹrù zakati kó nínú mọ́ṣáláṣí anábì fẹ́ ra mùsùlùkùn kí gbogbo kálukọ́ wa fojú gánni rẹ̀ tí ẹ bá ṣe àdúrà ilé ìta nàbí Sulaiman aleyhi salam tó ti síwájú ṣe yí pé wàhábìlì mulkan la yanbaghi li ahadin min ìlú olúwa wọ́n fẹ́ kó fún mi ní ìjọba kan sí i. ìtẹ́nìkan ò ní ríru rẹ̀ sí lẹ́yìn mi lẹ́yìn lọ́lọ́lù ẹlẹ́dàá ń sọ nínú al-ayati ath-thalithati wath-thamanin wa fi al-ayati allati ba'daha min surati al-anbiya a'udhu billahi min ash-shaytani r-rajim wa ayyuba idh nada rabbahu anni massaniya ad-darr wa anta arhamur rahimin. فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الله عز وجل انصفوا عننا وآيائي كنت سلسي وقننا وعن نبينا داود عليه السلام يا داود ندوك يا دكياري àdáwò tó ṣe lára àwọn ọmọ rẹ̀ àti àdáwò tó ṣe lára ara rẹ̀ nítorí pé Dawud aleyhi salam ó jẹ́ àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn àti nǹkan ọ̀sìn ọláwọn ẹran tó ń sìn bíi ràkúnmí màálù àti àgùtàn. ó sì ní oko tí ń dá gbogbo àwọn nǹkan tó níyì wọ́n pọ̀ lọ́jà rá ó sì bí àwọn ọmọ táwọn náà pọ̀ púpọ̀ ó sì jẹ́ni tí ń bẹ ní ààyè gíga èyí tí máa tẹ́ ẹni tó bá dérú bẹ̀ lọ́rùn olú ẹlẹ́dàá wa gbé àdánwò bá nínú àwọn nǹkan ọ̀sìn rẹ̀. àwọn nǹkan ọ̀gbìn rẹ̀ àwọn ọmọ rẹ̀ àti ipò tó ga ilé ìtọ́lúwa gbé sí gbogbo nǹkan ní rẹ̀ lọ́lọ́ kótó wá di pé àdáwò yìí wá fàbọ̀ sórí ara rẹ̀ wọ́n ní àdáwò tó ṣe lára rẹ̀ wọn náà ní àrùn ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ló mú ní gbogbo ara rẹ̀ pátá porongodo kò sí nǹkan kan tó ṣẹ́kù tí àrùn yìí ò jẹ débẹ̀ tó bá yẹ ní ọkàn àti ahọ́n rẹ̀ tí ń lo méjèèjì láti fi ṣèrántí Allah ọba tó ga tó gbangban ọ̀rọ̀ burú débi pé gbogbo àwọn ẹni tó ń jẹ́ alábàárìn rẹ̀ gbogbo àwọn ẹni tó jẹ́ alábàáṣe rẹ̀ gbogbo wọn pátá òní wọn ń wín dànù òsẹ́nìkan tí ń bá ṣe é má o ó ti ọ̀rá débi pé wọ́n kúkú fẹ́ kan gbé kúrò nínú ìlú wọ́n lọ gbé sí ebì kan lẹ́yìn odi ìlú ẹnìkan ò sí tó kùkù tí ń ṣàánú rẹ̀ àyàfi ìyàwó rẹ̀ ìyàwó tó ṣe kó náà ní bá ṣe gbogbo ń tó bá wù láti ṣe tó ń tẹ̀tẹ̀ tó tó mu ní gbogbo ara yìí báyìí obìnrin yìí nítorí kó lè bá a máa rọ mọ́ wá láti wá fi gbọ́ bùkátà ọkọ rẹ̀ Ayub alayhi salam ó ní láti máa fira rẹ̀ sọ́mọ ọ̀dọ̀ ó ń fira rẹ̀ sọ́mọ ọ̀dọ̀ irú ẹ̀ lànà bí sallallahu alaihi wa sallam fi yé wa kọ́ mọ́ yà wá lẹ́nu nítorí pé tí ọba lágbọ̀ọ́yé tó péye ó lè máa kó ànábì Allah ìránṣẹ́ Allah ó sì wá gbọdọ̀ jẹ́ kó nírú àdánwò burúkú yìí bá ànábì ní ashaddu an-nasi bala'an al-anbiya thumma as-salihun thumma al-amthal fal-amthal àwọn ẹni tí àdánwò tiwọn tí ó ga jù àwọn náà làwọn anabi Allah àwọn anabi Allah àwọn náà lẹni tí àdánwò tí wọ́n gbà jù lẹ́yìn náà lọ́kàn àwọn olùṣe rere àwọn ẹni rí lẹ́yìn náà àwọn ẹni tó pọ́wọ́lé wọn nínú dáadáa àtàwọn ẹni tó pọ́wọ́lé àwọn eléyàn nínú dáadáa àwọn làdánwò wọn ni wọ́n jù alimami Tirmidhi ọlọgba ìgbà wáyé jáde ó sì ní hadithun sahih bẹ́ẹ̀ alimami Nasa'i àwọn náà gbé jáde àti Ibn Majah ọjọ́ ẹgbàá wa eléyìí tó so kọ́ fẹsẹ̀ nílẹ̀ àwọn olùmọ́lọ́ fẹsẹ̀ nílẹ̀ ashaddu an-nasi bala'an al-anbiya'u thumma as-salihuna thumma al-amthalu fal-amthal àwọn ẹni tí àdánwò tiwọn tí ó lè kókó jù àwọn làwọn ànábì Allah lẹ́yìn náà lọ́kàn àwọn ẹni rí lẹ́yìn náà àwọn ẹni tí dáadáa tí wọ́n pọ̀ wọ́lé àwọn eléyìí. lẹ́yìn náà àwọn ẹni tí dáadáa tiwọn náà tún kọ́ ọ́ láwọn eléyìí eléyìí túmọ̀ sí wípé àwọn ẹni tí wọ́n dáa jù lẹ́sìn wọ́n ga lọ́lá jù nínú bẹ̀rù Allah àwọn làdánwò ṣe jù nítorí pé nínú nǹkan tí ìjẹ́niire tó pè fún pé kó ṣèyàn òun náà làdánwò àdánwò ṣe ọ́ àmì wọ́n àjálù àrélù kò ní wọ́n lọ́dọ̀ rẹ nítorí pé ọba àjẹni tó gbàgbọ́ ọba àjẹni rere ọba àjẹnàbí Allah nítorí polówó ní fiyín sílẹ̀ báwọn kí ẹjẹni tó wà ń kò tó ga lábẹ́ àbúradà ẹ̀sìn kí àmì wọ́n má kí àdánwò ọmọ bá yín ọmọ jálù yín. nínú àdìsí mi anábì ni yubtal ar-rajulu ala qadri dinihi a máa ṣàdánwò fún yàn lódì wọn abẹ́sìn rẹ bá ti ma òdì wọn abẹ́sìn rẹ bá ti ṣe ma làdánwò ọmọ abọ́ ọwọ́ à ń dunnú oní Allah mú ẹ̀yin làdánwò ń ṣe kò sáwa a àwọn sọ pé ṣètọ́ni ló mọ ẹ̀yìn nítorí pé ẹ̀yin ò lẹ́sìn ẹ̀yin ò ní ẹ̀sìn. bẹ́ẹ̀ bá ṣe lẹ́sìn bẹ́ẹ̀ làdánwò ọmọ ṣe yín àdánwò ṣe mí mọ́ bọ́ lọ́wọ́ àmì pọ̀ lẹ́sìn àdánwò tó ṣe ó ètò lọ ní tó ṣe ó tó ṣe wá lọ torí pé ẹni tí ò lẹ́sìn kí ló fẹ́ sọ pé lérè kí ni nǹkan náà ti ń dùn ọ́nù nígbà tó lẹ́sìn ọ wá ní sọ pé torí mo fẹ́ yẹra fàdánwò ni ìdínú tí ń fi ó sì níná bọ́bá olú ẹlẹ́dàá fẹ́ fi mú aburú kò fún ọ tọ́ba di lọ́la gbẹ̀ndàl kìyàmà ìnà ìdọ̀mà bẹ̀lẹ́ì mìnà ìdọ̀mà ìjẹ̀zá ẹ̀rí bí àdáwò bá ṣe tóbi tó bẹ́ẹ̀ lẹ́sìn rẹ tọ́gbà lọ́dọ̀ Allah yóò tóbi tó wà iná lọ́ha ìdá àhẹ́bà kọ́ọ̀mán àjẹlẹ̀lẹ̀ humulbala tolúwa bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan yóò tètè kán àdánwò lójú fún wa àdánwò ṣe wọ́n láyé lọ́nà tó ṣe pé látara àdánwò olùwà ọ̀gbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ wọn nù fún wa nàbà wa dé lọ́la gbẹ́ndàl kìyàmà wọ́n dé lẹ́ni tí ò láti ṣe ẹ̀ṣẹ̀ tàbá ìdá kan tó lè pè fún pé kí wọ́n kọ́kọ́ wọ náná torí ẹ̀ tolúwa ọba nífẹ̀ẹ́ rẹ̀ kò ní dán wò láyé lọ́nà tó jẹ́ pé gbogbo ẹ̀ lọ́ọ̀dẹ àti kékeré àti nílá ní ìyà tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmù yóò tọ́ lọ rọ́jòló alẹ́ akọ́jọ́rẹ́ dínní olùwà máa ṣe àdánwò fún yàn lóde wọn abẹ́sìn rẹ̀ bá ti ṣe ma fa in kana fi dinihi salabatun zida fi bala'ihi ẹnikẹ́ni tí ẹ̀sìn rẹ̀ bá fi lè nípa ẹ̀sìn rẹ̀ gbópa wọ́n ṣe àlékún àdánwò fún wọ́n ṣe àlékún àdánwò fún. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين táwọn èèyàn rò pa fi wọn lẹ kí wọn máa jánu fọnù sọpọ àgbàgbọ ni láì jẹ pé a dán wọn wò a ti dán wọn ẹni tó síwájú wọn wò látara àdánwò ni ó ti hàn àwọn atalẹ̀ ẹni tó yẹ kí wọ́n gbàgbọ́ lódodo àti bẹ́ẹ̀ náà láti mọ àwọn tó ṣe pé irọ ni wọn àgbàgbọ́ rárá anabi ọ alaihi wa sallam ọjà ẹni tó yẹ pé sùúrù rẹ̀ ó dé pààkùn ibi tí sùúrù ẹnìkan ò lè dé torí àwọn máa ń fa anabi sallallahu alaihi wa wọn máa ń fi ṣàpèjúwe níbi ká ṣe sùúrù níbi ká ṣe Yazid ibn Maisara ó ní nígbà tí olúwa dán Ayyub alayhi salam wò pẹ̀lú pé ìyàwó gbogbo ṣùgbọ́n sani Ayub ló tún tẹpẹlẹ Allah ó ń ṣèrántí rẹ̀ lọ́nà tó ṣe é pé lọ́wọ́ ni ahamaduka rabbal arbab mo ń dúpẹ́ fún ọ olúwa gbogbo nǹkan pátá korongodo alladhi ahsanta ilay ìwà ọba tó ṣe pọ̀ ṣe dáadáa sí mi a'taytani al-mala wal walad wọ́n ló fún mi lọ́wọ́ dúkìá tọ́mọbí falam yabqa min qalbi sha'batun illa qad dakhalahu dhalik kò sí nǹkan kan tó ṣẹ́kù lára mi ẹ̀ka kan ṣẹ́kù lára mi àfi kó jẹ́ pé ìdẹ̀ra rẹ ọwọ́ bẹ̀ fa akhadhta dhalika kullahu minni ṣùgbọ́n wọ olúwa ẹlẹ́dàá mi gbogbo ìdẹ̀ra tó ṣe fún mi pátá iná lọ gbà lọ́dọ̀ mi padà wa faraqta qalbi. ó sì sọ mi di tó di òfìfo laysa yahulu bayni wa baynaka shay kò sí nǹkan kan tó ń dí lọ́nà láti dọ́dọ̀ rẹ ma ńgbà tí dúkìá pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ kọ́mọ pọ̀ lọ́jà ara àwọn nǹkan wọn yóò jẹ́ nílé rántí ma ṣùgbọ́n ń ṣètò ọgbà gbogbo ẹ̀ padà báyìí kò sí nǹkan kan ń di ọkàn mi lọ́nà níbi àti dọ́dọ̀ rẹ tààrà mo dúpẹ́ fún Ibilisu billadhi sana'ta hasadani tó bá pé Ibilisu ọ̀tá mi ọba mo retí wọlú ẹlẹ́dàá mi ṣe fún mi pẹ̀lú àdánwò tó dé bá mi yí báyìí kò bá tún máa ṣe lára mi. Qala falaqiya Ibilisu min dhalika munkara ó ní látara nǹkan tí Ayubu sọ yìí aburú tún ṣe Ibilisu tètè ntì ntọ́bọ̀ ibi tó bọ́ọ̀rọ̀ ara rẹ dé ntò sí ọ yìí o tún ti kẹ́kọ̀ọ́ o tún ní sọ bá mọ irú ìdẹ̀ra tó wà nù rẹ ẹ nbà tó máa ṣe lára rẹ wọn ní Ayub alayhi salam o tún ní ya Rabb innaka a'taytani al-mala wal-walad falam yakun ala babi ahadun yashkuni li dhulmin dhalamtuhu wọn náà lọ fún mi lọ́wọ́ lọ fún mi lọ́mọ ẹnìkan kọ́ máa pariwo pé mo ṣàbòsí kan sóhun wa anta ta'lamu dhalik ìrì olúwa sì mà bẹ́ẹ̀ wa innahu law kana yuta'u liya al-firash fa atrukuha wa aqulu li nafsi ya nafs innaka إنك لم تخلقي لوطئ الفراش ما تركت ذلك إلا ابتغاء وجهك أني أتمامي ike ẹ̀mí náà mo ti jẹ́ ẹni tó ṣe pé máa ń tẹ ìtẹ́ olówó iyebíye mẹ́lẹ̀ kọjá ní báyìí ń sí lórí ẹ̀mọ́ wọ́n sì fi ń yí ẹ̀mí mi pé wọ́n ọ̀dọ́ torí kọ́ máa tẹ ìtẹ́ olówó iyebíye mẹ́lẹ̀ kọjá mo ti fi ìtẹ́ lẹ̀ báyìí gbogbo eléyìí ṣẹlẹ̀ tí Ayub alayhi salam wákàánù wọn ni ẹ̀tẹ̀ yìí ṣe débi pé ẹran ara rẹ̀ sì ń jábọ́ lẹ̀ lékiri lékiri tó fi di pé iṣan kan ṣẹ́kù lára rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni egungun kan ṣẹ́kù ìyàwó sì ń tọ́jú rẹ̀ ńlọ ọba wá nǹkan tí ó jẹ ní tí ó tún máa lò láti fi sẹ̀mí ńlọ wá wá nígbà tí ìnira yìí pọ̀ ìyàwó sọ fún Ayyub alayhi salam ó ní yá Ayyub. لو دعلو لو دعلو لو دعوت ربك يفرج عنك هي إيه سيتو بيولوا كسي قايا قوم كاتين سيايكو فقال أيوب أن قد عشت سبعين سنة صحيحة متلو أدوني أدون لايري لاني تقبضن تنكا كون سمي فهل قليل لله أن أصبر له سبعين سنة sókèrè kí n ṣe sùúrù àádọ́rin ọdún fólúwa ọba tó ti fi mí lẹ̀ fún àádọ́rin ọdún tí nǹkan kan ò ṣe mí tí mò ń gbélé ayé lálàáfíà ṣé sùúrù àádọ́rin ọdún wá kéré ni ẹ jẹ́ kí àdánwò yìí ó pé àádọ́rin ọdún ná kó tó di pé màá bẹ olúwa. فجزعت من ذلك فخرجت ìyàwó bara jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí ló bá jáde obìnrin yìí ń lọ ṣiṣẹ́ ṣe ọmọ ọ̀dọ̀ fáwọn èèyàn ó ń gbowó ọ̀yà lórí iṣẹ́ tó ń ṣe látara iṣẹ́ tó bá ṣe náà ni ó ti bá a mú nǹkan tí ọba lò wá tí ó ti fún lóúnjẹ tọ wọn á ní iblis ó wá lọ bá àwọn ọkùnrin méjì kan ní Palestine tí wọn jẹ ọ̀rẹ́ fún Ayub wọ́n sì jọ ọmọ ìyá rẹ̀ ọ wá bá wọn méjèèjì ọ wá ní ọmọ ìyá yín ayé o àdánwò báyìí báyìí ti ṣe o ẹ jẹ́ lọ bá kẹràn lọ́wọ́ kẹsì wá ọtí eléyìí tí wọ́n ń pa nílùú ti yín kẹ́ lọ fún mu torí pé nítorí bá ti múrú ọtí hùn gbígbádùn ni wọ́n á máa gbádùn àwọn méjèèjì lọ bá o. ìgbà tí wọ́n rí nǹkan tó ṣe ẹkún gbọ̀n wọn wọ́n sunkún níbo lẹ́yìn méjèèjì ti wá ọlọ́wọ́ alágbádá àti tàmẹ́dọ́nì ó sì ní ó sì wọ́n ní ẹ̀pẹ̀lẹ́ ẹ̀káàbọ̀ ẹ máa wọlé ẹ máa rọra. wọ́n ní ìwà yóò báyà nǹkan kan wà tó ń gbé pamọ́ tó ń fi nǹkan mí hàn lolu ẹlẹ́dàá wa ti dán wò ó ń sèse ẹni Allah anabi Allah àmọ́ ní kọ́kọ́ rẹ ó ń hùwà àwọn ọ̀ràn ádá ó ń ṣe ń tó lúwa ọ̀fẹ́ bóyá wò. Ayubu bá gbórí lọ sókè ó ń wo sọ́mà ọ̀hán ni olólùwà máa ń tí mo gbé pamọ́ ó sì máa ń tí ń gbé pamọ́ àmọ́ olúwa mọ̀ pé ń gbé nǹkan kan pamọ́ tí mo ń ṣàfihàn àtòdìjẹ́ rẹ̀ ṣùgbọ́n olúwa ń ṣe lọ́dán mi wò láti wò bí wọ́n ṣe sùúrù àbí wọ́n bàbàrà jẹ́ kò jù bá ń lọ Allahu akbar àwọn méjèèjì wa sọ fún pé wà á yóò mu nínú ọtí wa torí tó o bá mu ọtí yìí ọ gbádùn ayíbu wa dáhùn lẹ́ni tí ń bínú ọwọ́ ni àṣetọ́ ni ẹni ẹ̀kọ́ lọ́wọ́ abáyín ọlọ́pàá yín láti ẹ̀kẹ́ sí bẹ́ẹ̀ tọ́ méjèèjì àtọ́njẹ ẹ̀yin méjèèjì àtọ́tí ẹ̀yin méjèèjì èèwọ̀ ni fún mi o wọn ò tún gbọdọ̀ bá yín sọ̀rọ̀ mọ́ ní ìsìn gbọdọ̀ jẹ́ńjẹ́ tẹ́ ẹ bá gbé wá ní ìgbọdọ̀ mú nǹkan tẹ́ ẹ bá gbé wá. túmọ̀ sí pé nínú àwọn òfin tó ti síwájú náà wọn ò sí lẹ́tọ̀ọ́ fún wọn láti mutí wọn ò gbà fún wọn láti mutí táwọn amutí tẹ̀kẹ́ rẹ ti ń wú ìwú pọ́ǹjẹ mẹ́jèlé ọwọ́ alọ́ ń gbádùn mbọ̀ nígbádùn wà lárọ́ tí ó fò lára ọtí òfò tí ara rẹ̀ ń wú bí ẹni tó ti dẹ́tẹ̀ ọjọ́ tètè pàtì ọ̀ máa dà mọ ibi gíndíngí ilé yín ti fọ́ kò jẹ́ kó ríra rẹ̀ gbójú rẹ̀ ti ṣe rí sàkùsàkù tó dùn wò ó mu títí débi débi pé ẹnu yọ bí igbó ọtí wala hawla wala quwwata illa billah wọ́n ń sọ fún ọ lọ́ọ̀gbọ̀ o ẹnu rẹ̀ ti yọ bí igbó ọtí báyìí ọmọ ẹmu títí àfi bí gbẹ ẹmu lẹ́nu rẹ̀ rí gbogbo ẹkẹ yọ ni àfi bí oyún ẹni dọ́sẹ̀ lóyún ẹ̀nà àwọn méjèèjì bá dìde wọ́n kú lọ́dọ̀ rẹ̀ ìyàwó rẹ̀ wá jáde ọlọ́ọ̀síṣẹ́ iṣẹ́ alágbàṣe tí máa ṣe. ọwọ́ á ṣe búrẹ́dì fáwọn aráalé ibì kan tí wọ́n lọ́mọdé kékeré pólóró. ọwọ́ ayọ búrẹ́dì rondo kan fún wọn nú àwọn búrẹ́dì tó ṣe ọmọ wọn tí wọ́n sì níyì òun ti sùn nígbà náà wọn wàá fẹ́ jí ọmọ wọn á fún ìyàwó ayélujára ní búrẹ́dì kékeré yìí àríkí ọmọ ọ̀dọ̀ láti ayédáyé wọn ti ń jìyà ó ṣe búrẹ́dì ńláńlá fún ọ ọwọ́ àṣẹ kékeré rondo bíntín fọmọ àwọn róńdó bíntín ìgbà tó máa ń sùn wọn ọ̀fẹ́ jí ọmọ ọmọ ọlọ́lá nítorí pé bàbá rẹ̀ ọlọ́lá ni wọ́n ti kó náà kọ́ lọ́lá àmọ́ ayé o tó ti wá fira rẹ̀ sí sí ọmọ ọ̀dọ̀ búrẹ́dì kékeré tó ṣe fọ́mọ wọn. èyí tó ṣe pé wọn ò jí lójú oorun pé á sì á da arun máa lójú lórí búrẹ́dì lásán ìwà ìwọ náà máa mú yìí lọ. bẹ́ẹ̀ àwọn ń létí ọmọ ọ̀dọ́ ń sọ ọmọ ọ̀dọ́ lọ́dọ̀ wọn wọ́n ti ṣe ń ṣe oúnjẹ tí ń já fíkánfíkán láì fi ọ̀rá màálùú sí tí oúnjẹ yìí tó ṣe pé ẹni ẹbí ń pa tó sì wọn ò ní bú oúnjẹ ìjà fíkánfíkán rẹ̀ ló wọ́n fi ń yẹ pé ọkàn gbóòórùn rẹ̀ ni o ẹnu rẹ̀ ò ní jẹ́ ń bẹ̀ bọ́ọ̀bà sì jẹ́ ń bẹ̀ tá a bá jẹ kù ni tá a ti já tẹnu sí i tọ́jẹ́ pé tí ẹnu náà tún ti kán lù ńlá lè fún wọn jẹ ìwọ́wọ́ tẹ́gungun rẹ fẹ́ máa ṣe bí ọ̀rà àjẹkùwá lọ́jẹ̀ ẹ̀wù búrẹ́dì rondo bíntín tó ṣe fọ́ ọmọ wọn rondo bíntín ni wọ́n fún pé kó wọn máa mú lọ lé. ọlọ́run bá sì ṣe kò ṣe méjì kò ṣe méjì ń bá mú búrẹ́dì bọ̀ anabi ayub aleyhi salam anabi ayub ló ti rẹ́lẹ́yìí ó múrú eléyìí wá fún mi rí subhanallah ìyẹn ni pé gbogbo oúnjẹ tó ń mú wa láti ìjọ tó ń ti ń lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ kò sí ìtọ́da tó búrẹ́dì eléyìí rí bólú ti rí sí èsè ah anabi gbogbo ọkàn àtahán lásán ló kù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ti torí rẹ̀ rí ní tó fura ipò lè jẹ́ ìbàjẹ́ kọ́gbẹ́nu lọ ìwọ sì gbádùn nǹkan kan ò sí ọ. ìyàwó rẹ̀ ń ṣe zina mọ́ ọ́lá oníkìló burú ń bẹ̀ má tó ṣe pé yòókù sẹ́kù ń bẹ̀ àbẹ́ ẹ̀tí ẹ̀gbọ́rọ̀ ẹ̀ láì ṣe pé wọ́n pọn mi kàga wọ́n wá pọn lápọ̀ sẹ́kù ọ̀hán ní yòókù sẹ́kù ń bẹ̀ kí la máa fa kọjá ní kò

ó sì ti ń wá búrẹ́dì ti ẹ̀rọ ń dó tó ṣe fún kò rí bọ́yọ̀ ọmọ ti jí títí ń sunkún báyìí yá tètè mú lọ fún ọ àṣẹ ah, ní lórí atúwá kẹlẹ̀ fún pé sàlámù àlékún búrẹ́dì tẹ fún mi lẹ́ẹ̀kan ó ní o tọrọkọ mi ní ń dá padà <laughs> ẹnu wo láti sọ̀rọ̀ ẹ̀ tọ́ ó ní wàá máa mú lọ ìyàwó ó sì gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu yàtọ̀ sí wọ aláìgbọ́rọ̀ láìgbọ́rọ̀ ó sì ti sọ̀nsọ̀ bí etí asínrín bọ́kọ bá ń bá sọ̀rọ̀ kò ní gbọ́ abetí lápá gbogbo ńtọ́kọ bá ní ó ṣe ní òní ṣe ètò bá ní ọmọ ṣe ní ọ̀rọ̀ àgbálẹ̀ yóò tún sọ fún pẹ́ntọ́ ntí dọ́wọ́ sí pé ntí dáúdù rẹ bá fẹ́ dàkọ́ dà àbí ntí déńdè rẹ bá fẹ́ dàkọ́ dà àwọn ìyàwó rere àwọn máa ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kò wó pé ta ni ta ni tó máa gbọ́rọ̀ sí lẹ́nu ìwọ owó ń bẹ̀ mọ́ ẹ́ ìwọ ní ìsìn àní sọ pé body without engine àbí engine without body ìwọ without nothing nothing ní ipò tí wàá wà nùbà ò ní nǹkan kan mọ́ kò sì torí rẹ̀ ṣébí sì tún sẹ̀mí ní tún gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ìwọ kàn rí kọ́kọ́ ń sáré ni. wọ́n ti dì lọ́dì lọ́dọ̀ hospital ó ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ tí olúwa ẹlẹ́dàá wa mẹ́tẹ̀ wọ́n gbé padà láàyè ó ti bẹ̀rẹ̀ sí ní tú gbogbo yàrá níbo ló gbé fáìlì pamọ́ sí gbogbo òwe gbogbo àwọn ìwé àkáǹtì ó lè àsọlè ló gbé ilé kìí i love you i love you ọgbọ́n àtijọ́ nígbà tó náà ti rí ma máa ah! sọ pé i love you nílẹ̀ ọba tó sùn torí ẹ wọ́n wá gbọ́kọdé ìdààmú bá ìdààmú bá àtọkọ náà wá di ayé tán wà ní mo gbọ́ pé wọ́n lò kó àwọn fáìlì kan ọba ń kó pamọ́ bá ń kó náà bá ní ah, orí ẹtì ẹ lè lọ kú báwọn lè lọ kú báwọn káwọn ìyáálé olúwa rẹ ọmọ lọ kó tòrò ti gbọ́n tí wọ́n sọ tẹ́lẹ̀ náà òun nìkan ló ń fẹ́ràn yín dénú kò burú bọ́ fẹ́ràn mi dóde láti bá ń kó fáìlì. Oko <laughs> kó fáìlì padà lọ́kọ́ bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ àbí kí ni wọn náà bá ṣe ọwọ́ rẹ ti tẹ̀kú dà báyìí ọwọ́ á tú kẹ̀kẹ́ àsọ̀lẹ̀ ni ọ́ àwọn bàbá wa wọn ní ká dijú ká ṣe bí ẹni ti kú káfí mẹni <laughs> tó fẹ́ràn ẹni àṣírí tú àṣírí tú mo rí èèyàn mọ́ sá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn obìnrin rere àwọn èsè bẹ́ẹ̀. obìnrin rere ọmọ pé ọkọ òun lọkọ òun ọkọ òtí iku kù ọkọ rẹ náà ni wọn máa ṣe pẹpẹ furu fún wa ni ẹkọ ńlá nì tó yẹ káwọn obìnrin wọn kọ́ táwọn náà jẹ́ obìnrin rere lọ́ọ̀dì ọkọ wọn ọpọlọpọ náà àwọn obìnrin ìfẹ́ afádìẹ tí ò dénú ni wọ́n máa fi ọkọ wọn bàbá ti fẹ́ réyìn rẹ ń takọ rẹ́rìn láti bùn lówó bẹ́ẹ̀ bá ti bùn lówó máa sunu dúdúdú kálé ni. ó lè máa fọ́ àwo níbi títí ń fi gbá lu gbá tí ń fa àwo lọ àwo yóò máa fọ́ àwo ni ẹni tí ń fa àwo tí ò lò ní fọ́kòkò gbogbo kòkò ni ó ṣe léṣe torí kíni ẹ ẹ̀yàn kan wà lé ọkọ kò sí ti ń ṣe tí fi ń dùn yẹn nu ṣé ń lù ọ ni <laughs> kò sí ti ń ṣe tí fi ń dùn yẹn nu kò fún ọ lóúnjẹ kò sí sí ṣe tí fi ń dùn yẹn nu ń raṣọ ọdún fún ọ kò sí sí ṣe tí fi ń dùn yẹn nu bàtà ògbómọ ọlẹ́sẹ̀ kó tó rà míì kò sí ti ń ṣe tí fi ń dùn yàn lẹ́ẹ̀kan láàrì tó bá yọ sí lọ́wọ́ yín máa fún wọn náà ọ̀rá ni kò fún ọ lówó tabua owó tí dẹ́rù bóṣù tó náà ní ni owó wò lè yàn ní láyé tí dẹ́rù bóṣù. àwọn mùnàfìkì àwọn mùnàfìkọ́ọ̀tì àwọn mùnàfìkọ́ọ̀tì tọ́pọ̀lọpọ̀ gbélé àwọn abatẹnijẹ́ ti ń pa àwọn nífẹ̀ẹ́ rẹ ìrètí kọ́kọ́ kú kọ́ lọ́ọ́ bàbá ti fọ́ báyìí ọ̀nà pápá bora ni ó lè sọ̀sù mẹ́fà tẹ́ ẹ̀ ní rí ma ah, ah, nígbà bàbá alágbájá rí tó tó kú tààrí ó lòun lọ sopó ń bò mí ni ah, mẹ́bí ibi tọ́kọ bá kú sí náà lèyàn ti sopó ó lòun tún rí kà tó lòun náà máa kéwú díẹ̀ àbẹ́ẹ̀ nǹkan mọ́ ó rí kàkú kàkà ìyàwó ti ayò alayhi salam ọ̀nlọ ọ̀nlọ ọ̀nlọ ọba fífẹ́ débi tí ó ti dá ẹsẹ̀ lé àgàsọ̀wọ́lé wọn ibi àgàsọ̀wọ́lé wọn yìí ló dé àgùntàkà tí wọ́n wá ní ló ń wá súnmọ́ arábìnrin yìí lọ́ba kàn bó ti kàn báyìí ni wọ́n sọ pé ká kí ló ṣe ayé òbò yìí báyìí nìyí. Ayub aláṣìṣe yìí kí ló ṣe obìnrin ságun kẹ̀ǹtẹ̀ lọ́ba lọ bá ọmọ yìí ó ti jí nísì ń béèrè búrẹ́dì lóòótọ́ gẹ́gẹ́ bí anabi Ayub ti ṣe dábàá ọmọ ti jí ń béèrè búrẹ́dì tiẹ̀. kọgbà kankan àfi búrẹ́dì ó ní ẹ bá ń gbé búrẹ́dì mi o ẹ bá mú búrẹ́dì mi o búrẹ́dì mi ni o ẹ fún búrẹ́dì ẹ. tọ́ ó náà ti wá yọ sí wọn ó ní kí olúwa ẹlẹ́dàá kọ́kẹ́ ayé o ó wá búrẹ́dì ọmọ ó fi lé e lọ́wọ́ lọ́wọ́ pẹ̀yìn dà ìbílísì wa bá láwòrán dókítà olùtọ́jú aláàrẹ̀ ó wá sọ fún wọn ní àárẹ̀ tí ń sọkọ rẹ̀ ó ti pẹ́ lápẹ́jù ọlọ́jọ́ pípẹ́ làárẹ̀ yìí tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ní ti ń ṣe yìí kó wá ìsinsin ẹyọ kan kó dúnbù rẹ̀ lórúkọ òòṣà àwọn ìdílé báyìí bàbá ti dù lórúkọ òòṣà ìdílé ń yọ gbádùn lẹ́yìn wá àgbà náà kó tọrọ àforíjì lọ́dọ̀ olúwa ìyẹn a máa ṣe nǹkan kó lè gbádùn ẹ yóò bá lẹ́bù lọ́wọ́ ń bí wọ́n lòlúwọ̀ ọ̀pọ̀ àjò àbí ẹ̀kọ́ orí balẹ̀ fún bẹ́ẹ̀kọ́ la gbé gbàgbọ́jà ní gbọ́ bẹ́ẹ̀ nínú ọlọ́gbọ̀ fúnrọ̀ ẹ̀ wọ́n sàṣà fúnrọ̀ la àbẹ́ rí nǹkan mẹ́ yóò bá lẹ́bù gan so ìbílíìtì lọ́kọ́ yóò bá lẹ́bù so lọ́gá wọn yóò fi dé pé odidi lè má mú gbẹ́bọ ó lò fẹ́ pa àwọn alátakò lẹ́nu mọ́ àbẹ́ rí nǹkan mẹ́ bàbá sì rí wọn pa lẹ́nu mọ́ nínú ọlọ́gbọ̀ fúnrọ̀ yìí

ọdọdọ kan ẹnìkan tó tiẹ̀ jẹ́ ó nà sí àkàn ló tiẹ̀ pàdé mi lọ́nà wọ́n láàárẹ̀ tí ń ṣe yín ọlọ́jọ́ pípẹ́ ni wọ́n ní ájò tá a ṣe ẹbọ tá a gbé <laughs> òun náà ni pé ẹ pa ìsinsin ayọ̀kan tẹ́ bá ti pe ìsinsin ayọ̀kan ẹ fi tọrẹ fóòsà àwọn àdílé báyìí bàbá sì ti ṣe bẹ́ẹ̀ ẹbọ bá gbà ẹbọ bá fi ẹgbádùn nu láìsí gbádùn ẹnu kẹ́ ṣàgàbúrò láì lọ́ba tẹ́ ayúbù wa sọ fún pé ọ̀dà adákẹ́ kọ́bí àṣetọ́ni lọ́wọ́ bọ̀ lillahi alayya ẹnbẹ̀rẹ̀ tó ẹni ojúlé dàkẹ́ mi àtẹ́jẹ́lẹ̀dà mo búra pẹ̀lú allah kíkẹ́ ọ̀ràn àyàn ni lórí mi fún allah kí n nà ọ́ ní ọgọ́rùn-ún ẹgbàá tí mo bá gbádùn fún ẹnu tó fi wá rọ́ọ̀fù yìí. ara ń tèyàn fi fẹ́ báyìí sòdodo nu òdodo kí lọ sọ àlọ́ ọ̀jẹ̀ gbọ́ bọ́ọ̀lù lọ́wọ́ àbọ̀ ìwọ ìyàwó ànábì ọ lò báwọn oní ká gbẹ́bọ ká rúbọ rí nǹkan wọ́n á ní kí kí kí ni wọ́n ní esisi ni wọ́n ti ṣe esisi ẹyọ kan ẹdúnbù rẹ̀ fóòsà ó ní wọ́n ná ọlọ́gọ́rùn-ún ẹgbàá obìnrin yìí ọba tún jáde wọn wá nǹkan tí àyùbọ jẹ ó wá di pé wọn fúnlẹ̀ máa pín pín pín gbogbo ẹ pín fún un gbogbo àǹtí ń gbà láàyè kó ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn wọn ò fún láàyè mọ́ gbogbo ibi tó bá ti dé wọn lé ni wọn là ti gbọ́ pé ìyàwó ẹni tí ń sa rẹ̀ ni ọ mọ́ta fún wa igi sọ̀nsọ̀ mọ́gùn ni lójú òkèèrè láti yẹ mọ́ta àrùn fún wa nígbà tí gbogbo ẹ̀ wá lé fún un ẹ̀rù sì ń ba pé bí ọ̀padà pa ọkọ òun obìnrin yìí lọ́ba gé ṣonṣo kan nínú gágá irun rẹ̀ ó gé kúrò lórí rẹ̀ ó sì tà á ó fún ọmọbìnrin kan nínú àwọn ọmọbìnrin àwọn ọlọ́lá nílùú wọn irun rẹ̀ tó wá jọjú wọn nítorí obìnrin yẹn nínú àwọn obìnrin tó rẹwà jù láyé ni nínú àwọn obìnrin tó rẹwà jù láyé ni obilmunasaba wọn ànábì Allah àwọn ìyàwó wọn àwọn obìnrin tí wọ́n rẹwà lọ́pọ̀lọpọ̀ wọ́n fẹ́ nísìnyàwó Ayub wọn nínú àwọn obìnrin tó rẹwà jù láyé ni. bẹ́ẹ̀ ni ìyàwó wa ibrahim aleyhi salam sáárátà wọ́n nínú àwọn obìnrin tó rẹwà jù láyé lọ́wọ́ ìgbà kọjá ní misr ọba rí gba obìnrin fúnra rẹ̀ ṣùgbọ́n ibrahim ṣàdúà wọ́n náwó káwọn ọgá mú ni ori ọ̀ka kanko kò tún dàbí mànímàní torí mànímàní bá ká kanko yóò tún máa rárá rú eléyìí ká kanko bí ẹja bí ẹja panla ẹ mọ̀ pé gé ni mo mọ̀ pé nǹkan tó ṣe mí ọ̀dọ̀ rẹ ló ti wá ìwọ Ibrahim bá ń bẹ̀bẹ̀ mo tún ní ẹ̀ so bó ṣe bẹ ọlọ́run torí tù sílẹ̀ bẹ́ẹ̀ náà ẹ rí arábìnrin tí ó wá kí anabi yusuf alayhi salam kọ́ bọ̀ ń ṣe zina wọ́n lò náà nínú àwọn obìnrin tó rẹwà jùlọ yusuf alayhi salam náà lọ padà fẹ́ lẹ́yìn ọkọ rẹ̀ tó àwọn anabi allah olú ẹlẹ́dàá wá fún wa ní àwọn obìnrin tó rẹwà fẹ́ eléyìí ń bẹ nù nǹkan tó ṣe polówó anabi rẹ̀ nítorí pé kọjá pé sẹ́tà àfihàn náà mọ́. obìnrin kan wá sí jẹ́kí látàrí ẹwà rẹ̀ àbí bó ṣe múni lójú yóò wá ra nàbì kan tàjẹ́ kò sí tóró náà lè tọrẹ wà púpọ̀púpọ̀ tó eléyìí ìgbà tí ìyàwó ayò ó gé irun orí rẹ̀ tọrẹ wà sáà máa kérun orí nínú ọ̀ṣọ́ obìnrin ni ìdí nìyí tẹ̀sìn wa ẹ̀sìn Islam tí ò fi gbà pé ká máa gé irun orí ọmọbìnrin yàtọ̀ sí irun orí tó mú wáyé. eléyìí tó jẹ́ irun àkọ́kọ́ islam ní ká fa kúrò lórí rẹ̀ nígbà tó bá ti péjọ́ keje ìdájọ́ fárun orí ọmọkùnrin náà ní ìdájọ́ fárun orí ọmọbìnrin kò sí ìyàtọ̀ láàrin àwọn méjèèjì nítorí pé àdìsí kan náà ló mú wá tó sọ pé tó bá ti jọ́ keje wọ́n sọ lórúkọ wọ́n fa irun orí rẹ̀ wọ́n pẹran àkíkọ̀ fún tó wọ́n wá lo gùlámù. gòláàmù fún ọmọ pé ọmọkùnrin tọ ọmọkùnrin tá ń lò sọ á túmọ̀ sí ọmọkùnrin nìkan wọ́n parí fún tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pọ̀ ọmọkùnrin nìkan náà ni wọ́n sọ lóko tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pọ̀ ọmọkùnrin nìkan náà ni wọ́n sọ ní ni wọ́n pẹran àkíkọ̀ fún àmọ́ ẹni áhàn wọ́n sọ ọmọbìnrin náà lóko wọ́n sì pẹran àkíkọ̀ ọmọbìnrin náà àmọ́ ti fífárì gùlámù wọn lò ó rí i pé gùlámù náà wọ́n lò níbi àkíkọ̀ gùlámù náà ní ń bá tí wọ́n sọ lórúkọ náà lọ tòkí alóde tóbi wá jẹ́ pọ́kan òun mú fọ́kùnrin àti obìnrin ọ̀kan ọwọ́ anìkọ̀jẹ́ tóbìnrin tọkùnrin nìkan lọ́jẹ́ ń bò ń bẹ̀ sẹ́mi àti máa ń ṣe sẹ̀rí ànánu kẹ́là eléyìí wọ́n sọ fún ọ pé obìnrin ti lé ọkùnrin bá ń bẹ̀ bí torí kò láàrin àwọn méjèèjì nù dájọ́ torí ẹ̀ náà la ṣe sọ yìí hadith yẹn kharaja makhraj al-ghalib wa ma kharaja makhraj al-ghalib la mafhuma lahu ọjáde ń jáde ìtọ́pọ̀ jù wípé ọmọ tá a bá bí o ọmọ tá a bá bí lọ́mọkùnrin o á farun orí rẹ̀ lọ́jọ́ keje á sọ lórúkọ lọ́jọ́ keje á sì pa ẹran àkíkọ rẹ̀ lọ́jọ́ keje wá mú àdìsí tó sọ pé wọn ò ní sọ ọmọbìnrin lórúkọ lọ́jọ́ keje wá mú àdìsí tó sọ pé wọn ò ní pẹran àkíkọ fọmọbìnrin lọ́jọ́ keje wá ó túmọ̀ sí pé ajẹ́ ikpe ńgbà tó ti jẹ́ kí wọ́n sọ náà lórúkọ lọ́jọ́ keje wọ́n pẹ̀ràn àkíkọ fún lọ́jọ́ keje ó túmọ̀ sí pé náà wọ́n farun rẹ̀ ńkọ́ lọ́jọ́ keje wà nù, àfàmáwánu nù láyé ẹni tó bá lọ sí hajj tó bá lọ sí umra ṣẹ̀ríà ẹ̀sìn islam ọ sọ ikpe tó bá parí umra wa ká fa irun orí wa kó máa dán àbí ká gẹ̀ẹ́ ká dínkù bẹ́ẹ̀ náà ni tá bá parí hajj wa ka fárun orí wa kọ́ máa dán àbí ká gẹ̀ ká dínkù eléyìí jẹ́ táwọn ọkùnrin nìyẹn o àwọn ọkùnrin ló máa ń fárí àwọn ọkùnrin ló máa ń gẹrí káríkárí ìgbàtà nàbì sallallahu alaihi wasallam tọ́lọ sí ájì ìdágbére ó ń ṣe àdúrà báyìí òní rahimallahu almuhalliqin allahu kọ́kẹ́ àwọn ẹni tó fárun orí wọn ti ń dán pandanran àwọn sàhábà ni wal muqassirin kólúwọ́ tó kí àwọn tó gẹrí tó dínrún wọn kù anabi ni rahimallahu almuhalliqin olúwa kọ́kẹ́ àwọn ẹni tí wọ́n fa irun orí wọn ti ń dápọn dáná ẹ̀kejì nù àwọn sọ̀hábà tún nítọ̀ ẹran tí àwọn ẹni tó gẹ̀rí náà anabi ni rahimallahu almuhalliqin olúwa kọ́kẹ́ àwọn ẹni tí wọ́n fa irun orí wọn tí wọ́n fa ti ń dápọn dáná lẹ́yìn ẹlẹ́kẹta lọ́wọ́ ni wal muqassirin àtàwọn ẹni tó gẹ̀rí ẹ mọ̀ pé mẹ́ta fẹ́ yọ̀ kan títa lọ́pọ̀ àwọn tó bẹ rí nu torí ẹ̀rọ ara sọ pé ọlọ́sẹ̀ hajj ọlọ́sẹ̀ múra kí ló ń darí sí ojoojúmọ́ <laughs> àfi tó bá mọ̀ pé tí irun bá ti wù lórí rẹ̀ yọ lẹ́nu ò ní gbádùn orí rẹ̀ mọ́ òru ọmọ mú ọ ẹ̀mẹ̀wá lọ́mọ ọrí láì jẹ́ pé àbí àbí náà orí ń bẹ lórí rẹ̀ orí ọkàn máa dọ̀ ọ́ láàmú kélé fi ń rẹ̀ fa tó bá lọ sí hajj àbí umra àǹfẹ́ kọ́ fárun orí rẹ̀ kọ́ máa dán ẹni tó dínrún orí rẹ̀ kù oní òbúrò àmọ́ ìkẹ́ nọmba fọ́ àwọn eléyìí ti rí kẹ́ one two three tí wò ó tó rí nọmba fọ́ àwọn obìnrin kọ́ obìnrin kì í fárì ìfirẹ́ ní sẹ̀sìn ẹni fífárí fóbìnrin àwa wí tán ìwọ ọgẹ́rí ọ̀fárí wọ́n tún bá fi abẹ́fẹ́lẹ́ wọ́n fi bá fẹ́rí wọ́n fi bá fárí màmá ni o wọ́n bá fárí orí rẹ̀ wá dàbí ti borí má pa kí ló dé kí ló dé tó fárí omi ìlọ gẹ̀rí mọ́lẹ̀ orí rẹ̀ wá rí pẹkutu bí orí bọ̀m̀bọ́ì pé kí ni kò o irun orí rẹ̀ ọ̀ṣọ́ rẹ̀ ni nínú nǹkan ọ̀ṣọ́ rẹ̀ ni má fi ra rẹ̀ sẹ̀sìn nígbà sọ kóbìnrin ó sè táwọn bá lọ ṣe hajj wọ́n lè bá arún wa sọ́nà méjì báyìí àbí sọ́nà mẹ́ta ọ̀nà méjì tí wọ́n bá sì ń níbi ṣonṣo ganga ọ̀nà kọ̀ọ̀kan nínú orí wọn wọ́n kàn ra gé kókó ọmọ kankan róńdó báyìí dédé kókó ọmọ kankan ní ọkàn gé lókè dédé kókó ọmọ kankan ní ọkàn gé lókè báyìí lọ́ba tán nítorí ní kò ń ṣe òjò bá ń lọ àmọ́ àìkú gbórí lọ fún alábẹ́ ike bàbá ń gbàdámẹ́ bá ń parí fófin kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé ẹ̀ẹ̀kan náà ni wọ́n farun orí ọmọbìnrin lẹ́yìn rẹ̀ wọn ò gbọ́dọ̀ gẹ́ wọn ò gbọ́dọ̀ fà irun rẹ̀ ni wọ́n máa gbé ká títí láéláé nǹkan ọ̀ṣọ́ obìnrin ni ẹnìkan ṣèbéèrè ìdálóhùn <laughs> ìbéèrè rẹ̀ ńlágbára kéèyàn ọmọ bá túlé torí kìí ṣe gbogbo béèrè lèèyàn máa dáhùn ẹ̀hẹ́n àwọn olùmọ̀ wa sọ pé inna minal ilmi ma yanbaghi kitmanu ń bẹ nínú mà ètò yẹ ká gbé pamọ́ wọ́n sì mú látara hadith mu'ad ibn jabal radiyallahu anhu lẹ́yìn ìgbà tá nàbí sallallahu alayhi wa sallam bi léèrè ya mu'ad atadri ma haqqullahi ala al-ibad wa ma haqqul ibadi ala allah qultu allah wa rasuluhu a'lam sọ ọmọ kí ni ẹ̀tọ́ allah lórí àwọn èèyàn kí sì ni wà wọn lórí allah mo ní allah àti ìránṣẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ anabi wa sọ pé ẹ̀tọ́ allah lórí wa ó ní ká máa jọ́sìn fún lónìí kan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú jọ́sìn ìwọ tiwa lórí rẹ̀ òun náà ní pé táwa bá ti pé ẹ̀tọ́ rẹ̀ lórí wa kọ́ má fìyà jẹ ẹni tí máa ń sìn lónìí tí ò fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú jọ́sìn. mu'adh wa ní afala ubashiru nas ṣé kí n lọ fáwọn èèyàn ròdùnú yìí anabi ni la tubashiruhum fayattakilu mọ́ fún wọn ní ròdùnú yìí kọ́ má lọ fẹ̀yìntì wọ́n pàṣẹ wọ́n pa ìjọsìn tì torí àwọn olùmọ̀ wa mú òfin kan bẹ̀ pé inna minal ilmi ma yanbaghi kitmanu ń bẹ nínú mà ń tọ́tọ́ fífi ká gbé pamọ́ tó ń tipa nàbí náà lọ sọ yìí pé man katama ilman uljima bilijami minan nar ẹnikẹ́ni tó bá gbé ìmọ̀ kan pamọ́ wọn kò ní ìdánu pẹ̀lú ìdánu kan nínú náà jahannam ànábì náà ló sì ní mọ́ fún wọn rò ajẹ́ pé nínú mà ń tọ́tọ́ ká gbé pamọ́ ń gbà kò tí ì tó ká sọ ẹ má tí ì jẹ ẹ má tí ì sọ tí ọba tí ì tó nítorí kọ́ mọ̀ bá lọ dàbí ìgbà tó ṣe pé ẹgbẹ́ wúrà ẹgbẹ́ wọlẹ́dẹ̀ lọ́rùn kí lẹ́lẹ́dẹ̀ ó fi wúrà sí kò pé kọ́ má jẹ pọ̀tọ̀pọ̀tọ̀ kò pé kọ́ má jẹ gbẹ tó ń ti wúrà tẹ́ gbé sí lọ́rùn. karamakumullah ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ ṣe ń ṣe ni ó ní irun là ń sọ̀rọ̀ ó ní ẹ̀dá ó ń fẹ́ obìnrin kan àwọn ti ṣe àkùdù bóun náà bá ń gbọ́rọ̀ mi yìí èsì rẹ̀ lọ́ ń gbọ̀ ó láwọn ti ṣe àkùdù àmọ́ òun kàn rí ojú rẹ̀ òun sì rọ́wọ́ rẹ̀ táwọn fi ṣe àkùdù ni òun ò rí ju bàánù kí ló tún fẹ́ rí ó dàbí ètò fẹ́fẹ́ yàwó wọ́n á lò fẹ́ lọ wo obìnrin lónìí ẹ dákùsà tó lè sọ pé kọ́bẹ́wù kọ́bẹ́wù báwo <laughs> kí ló fẹ́ bẹ́wù o tí ì fẹ́ ẹ ṣe sùúrù pé bá tó fẹ́ ẹ rìn tí a kówó lé lórí akramakumullah ọ wá ní but actually actually nígbà tí obìnrin yìí tó di pé ọ wọlé òun tí ì òun tí ì bá lo ìgbà tí ó tó rùn orí polówó òun a rí bí á ah, irun ń kọ́ ó ní bólú ṣe orí tó ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé ó máa gbà báyọ̀ wọn ní lè gbà ẹ́ wọlé mọ̀ pé òfin ìsìláàmù wọ wíìgì tàbí wíìgì oríṣiríṣi lọ́wọ́ wọ́n gbé wíìgì ní sórí àbíbí ẹ máa ọ̀gá irun orí ìjẹba tán bá ti yọ kí ní lórí láàrí eré eré tiẹ̀ tí ń bẹ́ ń sálẹ̀ so torí di eléyìí báyìí ó nígbà tí òun wá rí òkodoro bí orí rẹ̀ ti ṣe rí káì òun ní parọ́ fún òun kórìíra rẹ̀ òun wò pé no no no no no no I can never accept something like this ó ti accept yẹn ìnà ha zòwòjẹ́tò ó ti di ìyàwó rẹ̀ so èsì ìgbéèrè lọ́ngbọ́n àwọn ìyàwó rẹ̀ ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ na gbogbo ẹni tó fẹ́ yà wò ṣé bó ṣe rò pé wọ́n yọọ yà wò hundred ni. náà rárá yóò bá bọ̀ wọ́n lẹ́nìkan kì í da akọ́mọ́ kù nìkan ibi tí tiẹ̀ kù sínú tiẹ̀ mọ lára arún tẹ́lómi bá yanu tó náà bá sọ tiẹ̀ ó rí kó ṣe sùúrù tó tiẹ̀ márùn lásán tèmi. tọ́ nítorí pé gbogbo èèyàn tẹ́ rí láì wọ́n gán lára sọ́ọ́ dáa tán ni wọ́n náà tó tọ́pọ̀. ìbá obìnrin gbakamu náà ni àwọn náà ń kọkùnrin náà ni àìlómìnú àwọn ọkùnrin tí bá sọ̀rọ̀ láti mẹ́lì mẹ́ta ẹnu rẹ̀ àrùn ni sẹ́ni tó dúró mẹ́lì mẹ́ta sí o sì fẹ́ fẹnu kó lẹ́nu pé i love you sẹ́mi ọ̀ká kó wọ́n máa dátọ́ sílẹ̀ kẹ́ kó máa tún dànù ń bọ̀ bá jáde yàrá tí ń rùn yìí a ti fẹ́ àwọn obìnrin náà ń ṣe sùúrù ni ah, ah, ẹsẹ̀ ẹlòmíì nù àwọn ọkùnrin ọ̀là débi pé ọgbà náì nàbà tí náì bọ̀ yọ wọ̀ ní ródó ó ní ó sì máa bínú pẹ́sẹ̀ ìyàwó sí ńlá mẹ́tẹ̀ ń bínú sí ọ <laughs> so torí rẹ̀ kọ́ tẹ́wọ́ kọ́ tẹ́wọ́ gba ìyàwó rẹ̀ ṣe sùúrù ẹ̀dá tó lu adánù ìgbà tí obìnrin kan wá bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọ mi yìí. onírun hérehère lolúwa dá irun o ò péjọpọ̀ sójú kan náà kò sùrùjọ́ torí ẹ àwọn èèyàn sì ní fẹ́ tí ọba ní irun ààyè ò sí fàtí parọ́ kápẹ́ èèyàn pupa léèyàn dúdú kápẹ́ èèyàn sanra léèyàn tọ́jẹ́ kó tínrín ẹnìkan eléyìí o ẹni tó ṣe wípé. Hmm, ẹnu eyín eyín ẹnu rẹ̀ funfun téyín sì ti ń pọ́n bàbá fọ́jú bẹ́ẹ̀ lọ́yọ́ pọ́n náà ni wọ́n wá wárú eérú kan wọ́n fi pa eyín láró níjọ́ tó gbàgbé láti pa eyín láró ó wá hàn sọ́kọ pé àṣẹlẹ́yìn dúdú ni gbogbo enyi lọ pọ́n mọ́ gbogbo ẹ̀ náà kálukú ò lè da títí kọ́ má kù síbi kan ṣe sùúrù fún ìyàwó nítorí eléyìí lẹ nítorí eléyìí wọn náà má bá kírun yẹn kó sùúrù jọ kí oge rẹ̀ kó lè bá a pé kó lè bá a máa dá ọlọ́run kò sí nǹkan tó burú ń bẹ̀ nítorí pé tí ọba yí ọkọ ọmọ bẹ́ẹ̀ lónìí gbogbo ẹni tó bá ti fẹ́ yàwó ìpájú wàhálà ìdààmú ìyàwó rẹ̀ ti di tiẹ̀ gẹ́gẹ́ bí ìpájú wàhálà ìdààmú tiẹ̀ náà ti di tìyàwó rẹ̀ tó a lè máa kérora ní pólí ní fọ kíyàwó ọmọ lọ máa bọ̀ kọ́mẹ́sì ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ kí wọn náà tún fi lẹ́nu lé ó ti gbàgbé kó rí ń fọ tó fi máa lé ká bọ́ọ̀fẹ́ lù pa <laughs> tòtú bẹ́ẹ̀ náà ni tó náà bá ń sáré tí bá ń kérora àìwọ náà máa sọ jọjọ rẹ ni nítorí pé ìyàwó rẹ ni ìwọ sì lọ́kọ rẹ kò kúkú lọ́kọ mi ìwọ nìkan náà lọ́kọ rẹ torí ìdè eléyìí báyìí ṣe sùúrù fún ìyàwó rẹ ṣe sùúrù fún ìyàwó rẹ má ti torí pé irun rẹ rí bó ṣe rí kò ló lè lọ ẹnu kọ́ mọ́ rẹ ni. ó lè máa wa skáàfù má tó fi ní máa wo orí rẹ̀ torí pé nítorí máa wò tó fi máa tàtàrà rẹ̀ kórìíra àyàwó rẹ̀ kò burúkú ọmọ gbójú kò ń tó bá sì pẹ́ kéwé bá pẹ́ lára ọsẹ yóò dẹni tó ṣe pọ̀ kàkúmá pàápàá jùlọ tíyàwó yẹn bá ti rere tí wọ́n ń ṣe dáadáa wọ́n inṣàlọ́ ìyàwó tí ó ní irun tó dáa lórí tí irun orí rẹ̀ tí ó sunwọ̀n táwọ̀ rẹ̀ tí ó rẹwà báyà ìyàwó alákọ̀ọ́kọ́ lè tọ́ fẹ́ yìí wọ́n padà fẹ́ ìyàwó kejì tó wọ́n rẹwà báwọn eléyìí níbi tó rẹwà sí ó lè jẹ́ pé ibi tó lè dá sí èyí tó fẹ́ sì kejì wọn ò ní dá ń bẹ́ẹ̀ àmọ́ ọmọ ṣe gbogbo ẹ̀ má béèrè ń bọ̀ bá dọjọ́ iwájú ìrírí sàgbọ́ ọgbọ́n tí wọ́n máa wí nu nígbà bá ti fẹ́ fẹ́yàwó mi pé bóò ní irun orí tiẹ̀ rí sọ́dà <laughs> eléyìí ó jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wò. tọ ẹ mọ̀ pé irun orí etí ìyàwó ànábì ayub lọ gé yìí irun orí yẹn òun náà ni wọ́n ń tún rọ tí wọ́n fi ń ṣe wíìgì gbogbo àwọn wíìgì tẹ́rí tí wọ́n ń tà lẹ́kọ̀ọ́ tí kó ká gbogbo òlù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irun orí àwọn obìnrin ni wọ́n tún rọ ìgbà táwọn lọ gérun wọn fún iléeṣẹ́ tí ń túnrun rọ àwọn ni wọ́n wá padà sọ àwọn arun wọn di fìlà arun wọ́n sọ di irun tí wọ́n rọ ní fìlà tọ́yẹ pé obìnrin mi ọkàn gbé wọ̀ sórí ni irú àwọn ológe wúwo tí máa ń rìn òhó káwọn àwọn kàfíyà tún àríyá aṣọ ọ̀sán láìsí lára wọn àmọ́ òhó wọn wà ẹ̀rí tí wọ́n máa dé sórí bíi fìlà irun orí àwọn obìnrin ni mo rí nínú documentary kan tàwọn India bí wọ́n ṣe máa lọ gé irun orí wọn níwájú òòṣà wọ́n máa gé níwájú òòṣà wọ́n máa ń gbà sí àyè kan tó tóbi gbogbo orun yẹn àwọn iléeṣẹ́ tí wọ́n ń rọrú àwọn wíìgì yẹn àwọn wà kù wọ́n á lọ máa fi rọ fìlà arùn èyí táwọn ológe wúwo ó máa gbé sórí ní gbogbo àgbáńlá yìí a'udhu billahi minash shaitani rajim àwọn obìnrin tí ń gbèrú rẹ̀ sórí mal'unat olùwà ẹlẹ́dàá láàánà wọn anabi sallallahu alayhi wa sallam oní la'ana Allahu al-wasila wal-mustawsila ìyádìrí àti àwọn hairdresser tí wọ́n ń bá wọn fi irun olùwà láàánà wọn ẹni ó sì gbórí fún wọn pé ẹ bá mi fi kún olùwà láàánà náà. ó léwu tó bá wọn bẹ́ẹ̀ ni ó léwu ju bó ṣe lérò lọ Olúwa làánà wọn. ó ti ẹ̀sọ́ ti wá màmá tó ti dàgbà tó ṣe pé ìrònú àtúbọ̀tán lọ́yẹ kọ́ ọ máa rò kọ́ ọ máa ronú pé kú ń bẹ́ ti dàgbà àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ rẹ wọ́n ti wọn náà wá ń dé wíìgì sórí tiẹ̀ ń soge bọ́mọdé bá ṣe olúwa làánà rẹ̀ bó wàá níwọ̀ ìyá arúgbó olúwa làánà rẹ̀ ọ̀ gbọ́dọ̀ dán wò ó gbọ́dọ̀ dán wò jìnnà sí kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà eléyìí jẹba àwọn. ìgbà tí arábìnrin yìí tó wá dé lẹ́yìn ìgbà tó ti gé irun rẹ̀ ta fáwọn ọlọ́lábìnrin wọ́n fi fún lóúnjẹ tó dáa tó pọ̀ ó kó oúnjẹ wá bá ayò. ní ìgbà tí ayóbo róúnjẹ ayóbo kọ́ ó ní min ayna laki hada ọ̀rọ̀ yìí a sọ min ayna laka hada ọ̀rọ̀ kan ní tọ́jú orí ọ̀rọ̀ ńlá tó hàn gbàgàdàgbàgàdà nínú Islam tẹ́ máa ń kọ́ ma tẹ́ máa ń kọ́ àwọn ọmọ nínú ma nípa bá a ṣe ṣe dájọ́ nínú ṣẹ̀ríà àti bá a ṣe darí ìlú as-siyasatu ash-shar'iyya wal-qada wọ́n máa ń kọ́ ma ní min ayna laka hada ń bọ̀lẹ̀ ti rélé yìí ìbéèrè ńlá ni òun ní máa dínà kẹ́ni tá a gbà síṣẹ́ ìjọba ọmọ jalè òní máa dínà kó ọmọ jíwò olùkó amáyé tó ń gbà lóṣù tó ń bọ́lá tí wàá rí irú ilé eléyìí kọ́ ọ́ mìnà àyìnà lẹ́kẹ̀ hẹ́rì bọ́lá tí rádùrú mọ́tò yìí rà torówó oṣù rẹ bá kó ti ọgọ́rùn-ún ọdún jọ ò lè ra mọ́tò yìí ó sì lè sọ ọgọ́rùn-ún ọdún di iṣẹ́ ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbọ́gbọ̀n ọdún náà ni bọ́lá tí wàá rówó tó fi rẹ lẹ́yìn ẹ̀rí pàṣíwájú wa Umar ibn Khattab radiyallahu anhu ó lò ìmọ̀ bí láti rí kí wọ́n ṣe nǹkan kan tọ́ka màmá tówó tí wọ́n gbà ka ní ẹ̀yìn àádá polótí ẹ EFCC pé ẹ dá nǹkan mẹ́rìírí àtijọ́ ló ti wà ní ẹ̀yìn àádá polótí torí ẹ ẹ ẹ rí i Islam jẹ́ tó rọrọ̀ kọjá sísọ kọjá sísọ kí wá ẹ padà sínú ta Zakariya àti Maryam aleyhima salam nígbà tó lù wá fún Zakariya ní Maryam tọ́ sẹ́kù lọ ẹ̀kọ́ máa lọ wá ìdí àti mú wá fún كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا ẹ̀rí láti jọ ìwà Maryam oúnjẹ tó ẹkùn wọ́wọ́wọ́ kó tó débẹ̀ o ti bá kóúnjẹ ti síwájú ńgbà amújẹ èmi lọ́hàn pé wọ́n máa tọ́jú ọmọ yìí táwa ní gbẹ̀yìn gbóúnjẹ wá ńgbò lélẹ́yìí tí wọ́n ń bọ̀ mi anna lẹ́kẹ̀ hàdá iná ni mi ayina lẹ́kẹ̀ hàdá bẹ́ẹ̀ ni ìbéèrè ńlá ni nínú ayubu náà ni aleyhi salam ìyàwó léèrè mi bẹ́ẹ̀ ni ọmọ ọ̀sà bá fọ̀ nkásọ wálé ẹ̀rọjú olè ẹ̀ kígbe olè ẹ rí pé èèyàn kan ó lòún ṣiṣẹ́ sisẹ fún ológun ẹgbẹ̀rún lóṣù ọmọ bá gbé mọ́tò million wọlé lẹ́yìn ìgbà tó ṣoṣù mẹ́ta ń bi iṣẹ́ à mí láyé lọ́lọ́tà hádì yìí mo ti rí mọ́tò mọ́kò bá mi o n ò ń dó lọ àìfúyẹ́ kápá wúwo bẹ́ẹ̀ lòbí rere yàtọ̀ sáwọn yóò fò bàbá àdánù àwọn ọ̀pọ̀ dá afọ́ máa ní orí ẹlẹ́gàn fọ́ ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀ wọ́n tún máa kọ́ sára mọ́tò kò sì kò burú ààrẹ ẹni tí ó dùn máa ń jọ wọn bá wá gbé tán bá fi páńpẹ́ mọ́mù gàrí tán bá fi bọmọ lọ́wọ́ tí wọ́n gbé tonti mọ́tò dáńtó tó di ìyá gan kú tẹ̀mọ̀ kí ń jọ wọn máa gbé ọ ẹ yá ẹ sì gbàgbé kábí ni o ẹgbẹ́ yìí náà fẹ́ nu mọ́tò ẹ kẹ̀tẹ̀ ń fẹ̀ ó ti dá afọ́mọ ẹ máa kí wa kú oríire èèyàn tanra rẹ̀ jẹ́ bí ìyá dímọ̀ kí ló dé wọ́n ní ìyá jimá ni ẹ̀wá dúró ilé tọ́mọ̀ mi kọ́ láyé mọ́sálásí jimá mọ́sálásí jimá <laughs> mọ́sálásí mà wọ́n pè é ṣe lé jimá torí ẹ̀ torí de eléyìí báyìí Islam ọ̀gbà kí èèyàn kan kó ní nǹkan táwọn wò pé bóòlù ṣe lé ní ká má béèrè torí kí tá a bá béèrè yóò padà di nǹkan tó ṣe yí pé yóò bà gbogbo wa lọ́kàn kan. bi ìyàwó rẹ léèrè ńbọ ló ti rí lọ ńkọ́ bí àwọn ọkọ tó jẹ́ pé wọn àwọn ọkọ rádaràda tí wọ́n kọ̀ láti sojúṣe lórí ìyàwó ìyàwó ìjọ bọ̀kọ̀tọ̀ ìjọ panla ìjọ tinú ẹran ìjọ ẹran gidi ìjọ gbogbo ẹni tá ń ó tún máa ń wọ́n kàn máa jẹ́ lọ́ọ́ máa pẹ́tẹ̀ lábẹ́ ò béèrè rí kí sẹ́wò ń ṣe àjìyà ń gbé gbogbo eléyìí wa ọkọ̀ bí ọmọ ọ̀dọ̀ gbẹ̀wùdá ní Nigeria limited kò béèrè lọ ṣe zina ni bóyá wọn àlè fún a nǹkan ni kéèyàn ọmọ màá sojú sí ẹ̀ ló ṣe jẹ́ pé lóru lágbára ká ọmọ bọ́ jẹ́ o èyí ti ẹlẹ́mìí kan gan agbára wọ̀ ká lóru ọbẹ̀ ọmọ àlùjẹ́nà bí wọ́n ti máa sọ ọ́ lùkà wọ́n ní lóru lọ́bẹ̀ ọmọ àlùjẹ́nà ń bọ́ ń bẹ́ so torí di eléyìí báyìí èyí tágbára rẹ kà ní ká ẹ máa jẹ ẹ bá lẹ́lẹ́ tẹ̀tí ẹ máa jẹ ìyàwó sòṣùrù pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n lọ sí karambani tí ó fi wá di pé ń gbogbo ẹ wálé ẹnu ọkọ ò ní rọrọ̀ mọ́ tó fi máa lọ ṣe zina ọjọ́ náà. ìwọ lágbára láti ra pure water bọ́tù water nìyàwó ń gbé fún ọ nínú ayélujára láti ń gbogbo nǹkan náà yóò bẹ gbogbo nǹkan ní bèrè ní sọ́pọ̀ nù torí díẹ̀ díẹ̀ bí ti bẹ̀rẹ̀ nu bí ti bẹ̀rẹ̀ nu tí ó fi di gbẹ̀wù dání tí ó fi di dàgìnì dọ́rọ́ ńlẹ̀ tí ó lè sọ̀rọ̀ ó lè gbé di tá à ti pẹ́ ẹ̀yẹ kápá wọ́n yóò wá fi irú bẹ́ẹ̀dì yìí sùn nù Ramadan <laughs> èyí tó bẹ́ẹ̀ fi sùn nù ẹ òun fẹ́ rà mí fún mi nídìí kpolotiro ha lè pàtàkì tọ́ Ayubu aleyhi salam ó ní min ha lọ ẹ̀kọ́ nù fáwọn ọkọ béèrè lọ́dọ̀ ìyàwó rẹ̀ bolotiri tọ́ ọ̀rẹ́ ó ní èmi o mo ṣiṣẹ́ fáwọn èèyàn kan. wọ́n á fún mi lóúnjẹ. mo ṣiṣẹ́ fáwọn èèyàn kan wọ́n á fún mi lóúnjẹ jẹ́ ń bẹ̀ gbà tó tún di dọ́kèjì obìnrin tún jáde irọ́ irun orí rẹ̀ lọ́tà ọ̀pàrọ̀ kéésì irọ́ gidi yóò pe ọ̀fẹ́ méjì ń jà àbọ̀rọ̀ sọ. àbọ̀ parọ́ fáwọn èèyàn lójú ogun kí ẹ lè bá àfètè mú wa eléyìí ni ìtọ́ba súnà mu wọn gba àwọn arọ́ mi irọ́ gidi ni irọ́ gidi lọ́pa fọ́kọ òun sì ń wo pọ́n fi ń ṣe ọ̀jọ̀jọ̀ kọ́kọ́ ọmọkùnrin torí tó wọn bá sọ bẹ́ẹ̀ kò ní jẹ́ tán ọkọ jẹ́ nígbà tó di dọ́kejì obìnrin ó tún jáde ọ wáṣẹ́wáṣẹ́ títí kọ̀rẹ́ ni gbéṣẹ́ fún un tọ́ ọba tún fa gágà kejì nínú irun rẹ̀ ó tún ta ó tún ta fọmọbìnrin tó fún lánàá wọ́n tún fún lóúnjẹ ó tún gbé wá bá àyò á àyò mi ní jẹ o títí tí ń fi ma min huwa ń lọ́gbàdì ń lóúnjẹ ìgbàdì tọ́ obìnrin bá yọ ìborí rẹ̀ ìgbà tí orí ó ti fárun orí tọ́kù ń bẹ̀ ọ̀bàràjẹ́ níbi gidi àwọn ìbára tọkọ ń rí lára ìyàwó tí ń wọ ọkọ náà nù á ìyàwó kan òun nírun lórí ó sì ń tọ́jú irun orí rẹ̀ ẹ ó ti kọjú sọ́kọ ó di ẹ̀yìn ti ìpàdé àdúrà kọ́sá ti wọ́n di gbogbo eléyìí fọ́kọ ọkọ inú ọkọ ń ọkọ òní irun lórí ìwé kò ní irun lórí náà lásọ lẹ́ẹ̀kan ara ń tọkọ ń wò ọkọ̀ ọkọ ń dùn wọ́n ti wá lọ fárí ọkọ ọkọ bàjẹ́ wọ́n irun mi ni ta irun orí mi lánàá tá a fi oúnjẹ jẹ kò ni mo tún kà lónìí ìgbà yìí ni ayubu arikpe hmm, ó ti dojú ẹ Allahu akbar ntí ó ta epo tí a sọ àlá iyì rẹ̀ kọ́mọ́sẹ̀lẹ̀ nítorí lẹ́yìn ìgbà tí obìnrin ti ta gbogbo orun orí tán yóò ta nǹkan mi kọ́mọ́ wa lọ di pé ìbàjẹ́ ó ṣẹlẹ̀ yóò mọ wá fi ti. àti wá oúnjẹ tọkọ ó fi gbẹ́mi rósì kẹ́wọ́ pé ló mú un lọ ṣe zina ayúbù wa bẹ olúwa allahu akbar àwọn ẹni allah ó ti rọ̀ lọ́rùn láti bẹ olúwa láti tijọ́ tí àdánwò kọ́kọ́ bẹ̀rẹ̀ kádánwò yẹn ó sì kú ọ̀nbẹ̀ nítorí pé ànábì allah ni àdúrà tiẹ̀ kò dàbí àdúrà wa kúrúntù olúwa ń gbàdúrà wa kúrúntù gan kátó wa pé tànábì rẹ̀. tiẹ̀ ó tún yá ní gbígbà síta wa tá a kéré sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítòhún ń sọ ní pé òun ti ṣe àádọ́rin ọdún láyé tí nǹkan kan ò ṣe òun tó ń bẹ lálàáfíà àdánwò wa bá wọn pé ìtọ́jọ́ pé ìtòsùn ọdún mélòó la ti ṣe nú àdánwò tẹ́ ń pé ká máa ṣàdúrà ṣe bá àádọ́rin ló yẹ pàdé àádọ́rin ìgbà tó ń bá ṣe sùúrù àádọ́rin ọdún lórí àdánwò táàdọ́rin bá pé ń bí gẹ́gẹ́ bó ṣe pé lọ́hùn ìgbà náà lọ́wọ́ ó tó àsìkò tó ń tó bẹ́ẹ̀ lọ́hùn pé kọ́bọ̀ mú nǹkan tí ń ṣe nǹkó àmọ́ngbà tó rí ìtọ́sẹ̀lẹ̀ sí ìyàwó ó wá ní ó ṣe àdúrà àdúrà tó wá ṣe yìí wá Ayyuba ẹran wọn létí ànábì Ayyub idh nada rabbah nípa àgbà tó pe olúwa ẹlẹ́dàá rẹ̀. أني مسني الضر إكي نرات السمي وأنت أرحم الراحمين ìwọ lẹni tí máa kẹ́ni dáa jù wọ́n lọ máa kẹ́ni púpọ̀ ju gbogbo ẹni tí máa kẹ́ni lọ. ó ṣe jù báyìí lọ ìnira bá mi ìnira bá mi ìwọ lọba tí ìsì máa kẹ́ni pípọ̀ ju gbogbo ẹni tí máa kẹ́ni lọ. fastajabna la olúwa ni ńlá bá dá lónìí ní wàrà ń ṣe sà ní kíá mọ́sá torí rẹ̀ ẹ̀kọ́ ń bẹ ń bì ọ olúwa máa ti ń sọ ọ náà ló fi sọ ọ náà nìkan ló lè mú kó ọ wá ní kó pé ń kó ọbẹ̀ ń kó òun fi lè bọ́ ọ mú kó ẹ̀rí bó ti ṣe polúwa tà polúwa olúwa dá lò má tara rẹ jẹ́ bí onítọ̀rí kọ̀ táwọn ọmọ tara wọn dànù pé ilmuhu bi hali yughni an su'ali nígbà tó lu àti mọ́kò tí mo wà aburama bẹ aburama bẹ sẹ́fọ́n náà lọ sọ pé wa qala rabbukum ud'uni astajib lakum olúwa yín ni ẹ máa pè mí tẹ́ ẹ bá pè mí wọ́n máa dá yín lò man la yas'alillaha yaghdab alayhi ẹn bá kọ̀ láti tọrọ lọ́dọ̀ Allah Allah ó bínú sí nínú riwaya kan man la yad'u Allah yaghdab alayhi ẹni tí kìí bá ṣàdúrà kó pé Allah Olúwa ó bínú sí. tọ́ Olúwa ẹlẹ́dàá ọ̀dà lóun lẹ́sẹ̀kẹsẹ̀ ó mú nǹkan tí ń ṣe ó mú kó fún ní wàrà ṣe sà fastajabna lahu àdá lóun kí ló ń ṣe wá náà kí ló ń bẹ pẹ̀lú rẹ tó lérò polówó lè bọ́ mú kó wọ́n bí olúwa wàá rí i pé lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́wọ́ mú kó ìdínàdá rọ́bà wò nígbà tó polówó rẹ̀ rọ́b rọ́b ismullah táwọn olùmọ̀kan sọ pé ó ní ismullahil a'zam ó ń lórúkọ Allahu tó sẹ́pẹ́ àlè sí pé Allah kọ́má dá wa lóhùn. Ìbílísì rajim ó sorí ibú orí ibú rẹ̀ ń horu ní gbígbóná gbígbóná rẹ̀ lọ́bẹ̀ẹ́ Allah. Rabbi anzirni ila yawmi yub'athun. Olúwa lọ́mìlá má pa mí títí dijọ́ gbèǹde. Rabbi anzirni ó polúwa lórúkọ téèyàn ti pè kọ́má dá yẹn lóhùn. Lọ́mìlára dijọ́ tó gbé wọn dìde qala innaka minal munzarin ó ní wọ́n bẹ́ẹ̀ nu ẹni tá a lọ́la a ní pọ́ títí dijọ́ tá a gbé wọn dìde. tí ìbílísì bá bẹ olúwa tí olúwa dá lóhùn gbogbo ọ̀ràn dá tiẹ̀ gbogbo wa rádaràdá pálapàla rẹ nínú ọmọlẹ́yìn ṣètò lọ́wọ́ àwọn oníjọ́gà rẹ̀ pé wàhálà dúà rẹ̀ ò ṣe nígbà tó bá kó olúwa torí ẹ̀ wọ́n ní nínú orúkọ tá a máa fi pe olúwa tá a dùn àwọn ọmọ gbà náà ní ká máa pè pé ya Rabb ya gẹ́gẹ́ ṣe rí ní ìparí suratu alẹ́ Imran nítorí wàá sọ pé inna fi khalqi samawati wal ọ̀rọ̀ wa ikhtilafi lẹ́yìn wọn náà hàn la ayé ti lè olè albaab alẹ́dí náà ayatin li ulil albab الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد لين رأي فاستجاب لهم ربهم lu àwọn dá wọn lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ torí ẹ̀ ni àwọn olùmọ̀ nípa tafsir wọn ní tó máa ń wá kó lu ẹlẹ́dàá kọ́ bọ́ gbọ́ bùkátà kan wọ́n máa pè pẹ̀lú ya Rabb ya Rabb ya Rabb tó bá fi lè pè ya Rabb ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀márùn-ún olúwa dọ̀ ọ́ lónà ni torí ẹ̀ kí wọ́n lọ kí wọ́n lọ sún ọdẹ di kó ń sógun òfò wọn náà wọ́n á ń pọ̀fọ̀ wọ́n á ń pọ̀fọ̀ láì ṣe babaláwo wọ́n ń pọ̀fọ̀ láì ṣe alágbègbà wọn náà wọ́n á ń sọ àwísẹ́ àfọ̀sẹ́ àyájọ́ a'udhu billahi minash shaitani rajim tọ́ olúwa asípayà ìnira tí ń bẹ pẹ̀lú rẹ̀ agbẹ́kọ̀ọ́. وآتيناه أهلا أتواتا àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ àtún afun ní àwọn ìyàwó àtọmọ rẹ̀ afun láwọn ìyàwó àtọmọ padà wa mitlahum ma'ahum àtún afun láwọn arú wọn pẹ̀lú wọn iye àwọn ìyàwó yàtọ̀ sáwọn ti tẹ́lẹ̀ tá a dá padà àtún fún nírú wọn míì iye àwọn ọmọ yàtọ̀ sáwọn èyí tá a ti dá padà a tún fún onírú wọn míì pẹ̀lú wọn àdìpẹ̀lẹ́ rahmatan min indina àṣìbẹ́ nítorí àfisèkẹ́ fún látọ̀dọ̀ wa rahmatan min indina wọ́n máa ń pẹ̀lẹ́ yìí nínú nahwu ní maf'ulun lah maf'ulun li ajlihi kí ló dé tá a fi ṣe rahma. aṣèlú ẹ̀fún láti fìkẹ́ni fún Ayub látọ̀dọ̀ wa ìjìnlẹ̀ jẹ́ pápá kan nínú àwọn mufasirun wọn ní rahmatan min ndina wọn ní rahmata ó kọ ìyàwó rẹ nu rárá kò rí bẹ́ẹ̀ rahmatan min indina èdè lárúbáwá ni yẹn ní kó aṣèlú ẹ̀fún láti fìkẹ́ fún látọ̀dọ̀ àwa Allah. وذكرى للعابدين أسسي نيرتي fún àwọn ẹni tó bá ń ṣẹ̀sìn fún Allah ẹ̀yin náà nǹkan ìrántí lélẹ́yìí fún yín o ẹ máa fi tàyé o ẹ máa fi ṣàwòkọ́sì a ò gbàgbé rẹ̀ ẹrú sìn wa ni ẹni tó ṣẹ̀sìn fún wa lódodo anábì wa ni àjẹ́ fi sílẹ̀ fún ìyàjẹ́ ṣùgbọ́n a fi tí a fi kọ́ yín lẹ́kọ̀ọ́ báwọn ẹrú Allah wọ́n máa ń ṣe sùúrù lórí àdánwò tó lu abágbé bá wọn nítorí pé oríṣi kanu nínú oríṣi sùúrù mẹ́ta ni sùúrù jẹ́ lóríṣi ṣíṣe sùúrù lórí àti tẹ̀lé ti Allah ṣíṣe sùúrù lórí àti jìnnà sí ti Allah ní ṣíṣe sùúrù lórí àdánwò àrélù àjálù àmì tó lu agbébá tọ́ba gbé báyìí àwọn oríṣi sùúrù mẹ́tẹ̀ẹ̀ta yìí ọkàn agbọ́dọ̀ wọn ìwà gẹ́gẹ́ bíi mùsùlùmí wàlíkọ́rọ́ lè làbídìí asẹ́ ní nǹkan àrántí fáwọn ẹni tí ń ṣẹ̀sìn fún Allah fáwọn ẹni tí a gbé àdáwò bá wọ́n mọ̀ máa lérò yìí pé látàrí ìfẹ́ nú wa gbígbó olúwa ti gbàgbé wa olúwa rántí wa mọ́ ó fi wá fún ìyà jẹ kò tí ẹ̀ wò wá sẹ̀ kan kó wọn àtàtàrà bẹ́ẹ̀ kó wọn jákàn kó wọn sọ̀rọ̀ ìtinú kúrò níbi àti ṣe sùúrù lórí nǹkan tó lu akádàrá lórí àdánwò tó gbé báwọn ẹrú ẹ̀ torí nítorí bá wù ló lè gbé bẹ́ẹ̀ rú mò ń sin Allah ń sin Allah kọ̀ọ̀kan àdáwò ẹni títẹ̀ ń sẹ̀sìn dáadáa làdáwò tí ó pọ̀ olúwa ló sì ní ọgbọ́n tó dókun tó fẹ́ mú jáde nínú àdáwò tó gbé bẹ́rù rẹ̀ ilé ìjẹ́bi tá a fẹ́ dúró lónìí kátàrà àti anabi Ayub alayhi salam káfi kọ́ sùúrù kátàrà tiẹ̀ káfi kọ́ bá a ti ṣe máa sàmúmára. àfaradà lórí àdánwò náà lànàbí sọ pé nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ múmìnì bí rere bá bá yóò dúpẹ́ fún Allah yóò dá sí rere fún lọ́dọ̀ Allah táì dá bá ṣe yóò ṣe sùúrù yóò dá sí rere fún lọ́dọ̀ Allah múmìnì nìkan ló ní irú oore yìí o ẹlòmíì tí èso múmìnì kò ní irú oore yìí káfìrí rere bá bá. yóò máa dúpẹ́ fóòsà rẹ̀ tí ń bọ̀ báyìí tá a bá ṣe yóò ní ejò lọ́wọ́ nú kìí sojú lásán kò ní í ṣe sùúrù pẹ̀lú alómùbáwọn àwọn múmi ní màpé àti rere àti aburú tá ló máa ń gbé báyàn Allah onáà ni wa tu'mina bil qadari khayrihi wa sharri kò ní ìgbàgbọ́ sí kádàrà rere rẹ̀ àti aburú rẹ̀ ó lè kàn máa rẹ́rìn lójoojúmọ́ ayé ẹ ọjọ́ tó sùn kó ń bọ̀. torí inú ìròyìn Allah ni pé wa annahu huwa adhahaku wa abka àti pólú ẹlẹ́dàá ńlọba tí panilẹ́rìn ńlọba ń dẹ́rìn pẹ̀kẹ́yìn ní ìsì panilẹ́kùn torí ẹ bó ṣe ń rẹ́rìn okú palẹ̀ mẹ́kún bó ṣe ń sunkún lónìí okú palẹ̀ mẹ́rin kò lè ṣeéṣe ẹgbẹ́ dúdú dúdú iná làá máa bá lójoojúmọ́ nǹkan àbànújò ní òkú palẹ̀mọ́ bílẹ̀ ayé ti ṣe rí nù yóò kan yóò dùn àdáwò bẹ ìdùnnú sì wà àmọ́ tí wọ́n ti máa ń tọ́ máa lò fọ́kọ̀ọ̀kan nu méjèèjì àti àdánwò tá a sọ nítorí pé bànújẹ́ lòun ìdùnnú gan àdánwò lòna àdánwò gbogbo ìkíníkejì ń fẹ́ bó ṣe ṣàṣeyege tí ìdùnnú bá àdánwò tiẹ̀ ni pé sóò tí ìbànújẹ́ bá ṣe ọ́ rẹ̀ sọ àwọn eléyìí ẹja mójútó kákìsì bọ́bá rẹ́rìn títí rántí pé jọba ànújẹ́ ń bọ̀ bọ́kàn rẹ bá bàjẹ́ títí rántí pé jọ́ ń bọ̀ lílẹ̀ ayé ti ṣe rí nu subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.